الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد ليس يتوقف الله الشيخ الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة هنا قبا وريبي أجلي هالشيء وصحابة أكيبوا قواما توبا تنلانا وتشلى محمد صلى الله عليه وسلم في ديوك ما دي أجايبين دي القيامة لنا أما تسود بإذن الله تعالى وبمنه وفضله منه ولا يترى الأصول ثلاثة إلى علامة الشيخ محمد بن عبد الوهاب رحمه الله رحمة واسعة اللهم سبع وكوى اللهم تبع ولو وباواسي أفريقيا وأجاوى فوق níbi tí afẹ́kéré mi láti dàmà pé lọ́sẹ̀ yìí náà láfẹ́ parí tíra yìí insha Allah ọlọ́mọṣà sí rọrùn fún wa òun náà ni al-aslu sáàdì al-aslu sáàdì kábàgbàgbé ibi a ti ń bọ̀ ní al salasatu allati yajibu ala al-insani ma'rifatuha àwọn ìpìlẹ̀ mẹ́ta tó ṣe pé ọ̀ràn yà ní kọ́mọnìyàn ma gbogbo ẹ̀ àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí àti gbé kílẹ̀ alákọ̀ọ́kọ́ yẹ̀wò kí ní kílẹ̀ ọ̀hún aywa ma'rifatul abdi rabba kẹrù dá ọlọ́run <clears throat> àfàwọn òjòkó bí lùkà sàlàyé ma'adara bákanáà al'aslu sáání ìpìlẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ma'rifatu din al-islam bil adilla ká mọ̀ tí ń jẹ́ islam láwọn èyí tó tọ́ka sí ilé iná níwọ̀n bá àkókò ta ní àti bá ti méjì òkú yìí afẹ́kọ́kọ́ ọmọ lálàyé ṣókíṣókí àṣàlàyé rẹ̀. فالأصل الثالث معذرة فالأصل الثالث وهو معرفة نبينا محمد صلى الله عليه وسلم كما تعالى النبي صلى الله عليه وسلم من هو رسول الله صلى الله عليه وسلم من هو النبي من هو محمد بن عبد الله tálà dábì kí ni wọ́n náà máa ń pa rẹ̀ ilé ìní tí a fẹ́ gbé yẹ̀wò léni a máa wá sàlàyé lọ náà rí a máa sọ níwọ̀n bá bá para wá ti máa èyí tí sọ̀rọ̀ ọlọ́run tí èsì ìtànábì ọlọ́dà kọmọjọ jẹ́ ní wájá lè ọ̀nà ìfẹ́ àkóbá ní fáfúnkú níwàásí ọlọ́dà kùn làwá kò níbi ìfẹ́ ògbó dábàá sójú kó ìkọlùwà tó ṣe déédéé qala Allah qala rasuluhu قال الصحابة رحمه الله الله بن معرفة النبي محمد صلى الله عليه وسلم وهو محمد بن عبد الله بن عبد الله بن هاشم من العمر ثلاث وستون سنة منها أربعون قبل النبوة وثلاث وعشرون نبيا رسولا نبئ ذكره وأرسل بالمدثر وبلده مكة فعفه الله الإدارة عن الشرك ويدعو إلى التوحيد والدليل قوله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجل فاصبر ولا تمنن تستكبر ولربك فاصبر ومعنى قم فأنذر ينذر عن الشرك ويدعو إلى التوحيد وربك فكبر أي عزمه بالتوحيد وثيابك فطهر أي طهر أعمالك عن الشرك فوجد فقد الرزق وجد الأصنام وهجرها تركها والبراءة منها وأهلها أخذ على هذا عشر سنين يدعو إلى التوحيد فبعد العشر عود به إلى السماء وفرضت عليه الصلوات الخمس وصلى في مكة على سنين وبعدها أمر بالهجرة إلى المدينة والهجرة الانتقال من بلد الشرك إلى بلد طيب طيب طيب <clears throat> هذا النبي يا من يحب رسول الله gbogbo ẹni bá fẹ́ràn nígbà Muhammad sallallahu alaihi wa sallam a fẹ́ sọ díẹ̀ fúnra wa nípa biography rẹ̀ man huwa nabi tala nabi tani kini tala nabi man huwa ọlọ́mọ sí ta fún alákọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ alfa wa sọ fún wa pé وهو محمد ابن عبد الله وهو محمد ajẹ́sẹ́ bí àkọ́kọ́ dúnú náà ní kí ló kọ ànábì wa kí ló kọ rẹ̀ Muhammad kí ló kọ bàbá rẹ̀ wa Muhammad ibn Abdullah wa Muhammad ibn ibn Abdullah ibn Abdul Muttalib lakin النبي صلى الله عليه وسلم له من الأسماء ما فوق واحد ó kọ́ tá ànábì ní ojú ẹ̀yọ̀ kan lọ inú ta gbọ́dọ̀ mọ́ ń pa ànábì nù. tábàlà fẹ́ràn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ ọmọ ànábì dénú. ẹni pé àwọn èèyàn tó máa láwọn wo bọ́ọ̀lù yẹn níbi tó mọ fútbọ́ọ̀lù àdé alẹ́lómi mọ síwítù sí ìyá rẹ̀ bí sí ń jọ wọn bí ó sì mọ déètì ó mọ ọmọ ọmọ ìṣe ó mọ yí ẹ̀ kódò tó wá ń gbà pé jẹ́ early hour ni àbí late hour níbi tó mọ̀dé meanwhile ní irú nǹkan tá à ń ṣe fáwọn àwọn agbábọ́ọ̀lù tó ní gbalada àwọn celebrities tó ní gbalada gbogbo orú tá à ń ṣe fún ọ̀yíká ló yẹ ká ṣe fún jọ̀mọ́ anabuwa Muhammad sallallahu alaihi wasallam òun lásọ ní sí pé orúkọ anabi ìṣẹ̀yọ̀ kan bá ní kẹ́lómi ò dá ọkọ̀ mẹ́rin fún wa nínú rẹ̀ yóò máa kú fúlóní kò sì mọ̀ kọ́ńgbà bí ò wádìí rẹ̀ kò lè mọ̀ ìdí yóò bá wádìí ọ̀ní ṣe gíní ọ̀ní mọ̀ amẹ́bẹ̀ lọ́wọ́ rẹ̀ pé mẹ́sì okọ̀ mélòó ní jẹ́ yóò sọ gbogbo ẹ̀ iye world best mélòó ló ti gbà yóò sọ gbogbo ẹ̀ yóò tún wá sọ yíẹ̀ tó gbà tẹ̀léra wọn àti yíẹ̀ tí ó skip àti yíẹ̀ tí àbí kò skip rárá ọ̀fẹ́ ṣe gbà tó mọ̀ ń parí torí wọn kí kálukú yín náà lẹ́tí ala kulli hal annabi la man liru bayti sallallahu alaihi wasallam idan da sahaba jubair ibn mut'im radiyallahu anhu ona nabu muhammad sallallahu alaihi wasallam tó bá wọn pé inna li asma inna li olo annabi ni ewu mi dáadáa o èmi ko kan o èmi eje kini edolo ko kan kò sí fa annabi le kojo lórúkọ kan lè má bà nínú tí máa bí iye nǹkan ṣe tó o ní kórúkọ tí wọ́n fi máa dá nǹkan náà mọ̀ púpọ̀ inú tí máa ń júwe bí kíni bí iyì iṣẹ́ ń bẹ lára nǹkan tó o ní kórúkọ tí wọ́n fi máa pe nǹkan náà ó ṣe kíni mo pè jàmá púpọ̀ ó lóko tí ń jẹ́ lọ́dọ̀ àwọn ilé ìkútú lóko tí ń jẹ́ mí ìkútú lóko ó kan náà sì ń jẹ́ gbogbo ẹ̀ ebi ọlọ́run kò sí ẹni tó bá ó jẹ́ kó ṣe pé ó kan tọ́lọ́wọ́ ọba náà jẹ́ kò ní gíní kò níye torí pé yíyọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala iyì tí ó ṣe sọ pé iye tó dèrè kò lálà tó kọ ọlọ́wọ́ ọba náà subhanahu wa ta'ala olóòfin kí lùdọ̀mọ́ kò lálà alìwá òkú sí ní n'i kan mẹ́ torí inna títà pé ọlọ́run ọba láwọn orúkọ 99 kan man ha ẹni bá wádìí àwọn orúkọ náà ó wádìí wọn ó mọ̀ wọn ó wọn ó gbàgbọ́ yé ń pa wọn dakhala aljanna yóò wà aljanna na'am alhadithu sahih ṣùgbọ́n àdìsí yìí ò sọ fún wa pé ó kọ ọba ò kọjá 99 níbi àwọn orúkọ ọlọ́run ọba kan bẹ lórí ilẹ̀ lónìí gbogbo àwọn ànábì adámọ̀ gbogbo àtàwọn ànábì ọlọ́run àtàwọn àlùfà àwọn ọkọ̀ kan sì ń bẹ nínú ọkọ̀ àwọn ànábì nínú ọkọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sí mọ̀ wà nábì wa Muhammad sallallahu tán tó bá dúdú gbé ìdàn kìyàmù tí òun bá ti bọ́ wa ti pé ọlọ́run kó tiẹ̀ dájọ́ fún wa a máa lọ́dọ̀ ànábì ọlọ́run alọ́dọ̀ ádámù yóò ní èmi kọ́ ló yẹ kẹ́ wá bá èmi tọ́lọ ni èso tí mo jẹ èso èmi kọ́ ẹ bá ní wọ́n tí wọ́n kọ́ ayé inú gbọ́ èmi tó gbogbo wọn ẹ̀lọ rí bá Ibrahim ah ibi wọn tó nígbà tó lọ́wọ́ bá rán mi tẹ́ tí díjẹ́ lọ àwọn ìbìkan tó n ti dúró mo tútù àwọn ọ̀rọ̀ kan tó yẹ kò fi bẹ́ẹ̀ ṣe ah ẹ̀lọ rí bá Musa náà bó sọ̀rọ̀ àárọ̀ Musa Musa méjì kan jà tí mo ní ìjẹ́ ikọ̀ ara kan gbáyà ti

tó bá débi aláàrùn anábì ó wà forí kalẹ̀ níbi orí ìforí kalẹ̀ yẹn àwọn ìmọ̀ nípa àwọn orúkọ ọlọ́run ọba kan ibẹ̀ ni ó ti mọ̀ wá bá ibẹ̀ lánàbí ó jẹ̀mọ́ wá sí ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tí ìmọ̀ rẹ̀ jẹ̀jẹ̀ dé nígbà tó dórí ìforí kalẹ̀ táàmì ìgbà wá ń kí ọlọ́run ṣìkẹ́ aráyé á sì gba ṣìkẹ́ rẹ lọ́wọ́ kí láti yóò wẹ̀ establish fún wa ni pé ó kọ lọ́hùn kọjá ninety nine intercity establish ni pé àbíìdì tó ní ninety nine names of Allah kan bẹ òdodo ní àmọ́ ká tó pera wa láti èsì náà sọrí táwọn èèyàn máa ń lìtì lọ́sọ̀rọ̀ ní ninety nine names of Allah we are very very careful wà very very kí ni yàfù kí ló fà á èyí táwọn èèyàn máa ń lè sí tó bá lọ mọ́sálásí yọrí pé wọ́n kọ́ sí gbogbo ara ògiri mọ́sálásí báyìí tẹgbọ́n àwọn àlùfáà pàkíyèsí àìpọ́n ọlọ́wọ́n ọba létó oníkàmọ́ láǹkó kọ rẹ̀ sára ògiri wọn àlùfáà pàkíyèsí aláǹtakùn takùn bíbẹ́ ọmọlé ó máa rìn lórí rẹ̀ gbogbo nǹkan ní ọmọ sí ń bẹ́ kò bá pa létó fún kọ́ ọlọ́wọ́n ọba sùn hadith tó wá líǹkì àwọn ọkọ̀ yìí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ ó ṣe kí ni jama kò rí ti fẹsẹ̀múlẹ̀ ló fà àwọn ọkọ̀ kan bẹ tó wà questionable ó sì wà among that 99 nine names of Allah táwọn yẹn ṣí ẹ̀ láàrin ara wọn káàsì tó lè fowó kọ́ ọlọ́wọ́ bá ilẹ̀ fowó kọ́ ọlọ́wọ́ bá rèé ó dìgbà tó bá tó sàbátà délé kìtàbí wákíní wọ́n sọ̀nà amáyà amájá ìkẹrẹsì jù ibi a sì lọ ni pé ibi ìyà ànábì náà wá tó tí ò tó tọ́lọ́wọ́ ìyà ànábì ò sì lè tó tọ́lọ́wọ́ láyé a jẹ́ pé a nínú tó má kanlé bá ànábì tó sì júwé àpọ́nlé ànábì náà fún wa ní ká ànábì mọ́ jòlú kọ̀ọ̀kan lànàbì jẹ́ ń sọ fún jùbẹ́rẹ́ ibi ni mo tẹ́ ìbàtàwọn sàábé pé ìnà lí àsùnmà ànábì ni láwọn ọkọ̀ tó pọ̀ anabi wa nka ó ní ana muhammad kí ló gbé jàmá àti anabi ni muhammad ibinu abdullah anabi ni wa ana ahmad wa ana ahmad àti àtúnlẹ̀ pé ní ahmad ibinu abdullah wa ana al wa ana al-mahi anabi ló kọ́ mi ní al ìtumọ̀ alìmáṣí ẹni tó fẹ́ wá pa nǹkan rẹ̀ àrẹ́bí ní ìtumọ̀ alìmáṣí tí wọ́n jẹ́ alẹ́bí yẹ́mọ̀tò lọ́wọ́ bí yẹ́lùkùkù èmi lọ́lọ́wọ́ ọba fẹ́ lò fi pa tí ń jẹ́ ìṣekèfèrí sọ́lọ̀ ní mélòó kílà àkọ́kọ́ kílà alhashir nínú ọkọ̀ mi ò ní alhashir wa ó pẹ̀lú àgbẹ̀rì náà kí ni túnmọ̀ alhashir alladhi yuhsharu an-nasu ala qadamayhi tí wọ́n bá gbáwọn èèyàn dìde ní ọgbẹ́ ìdàlùfìyàmọ́ ìlú ní kọ́kọ́ dìde sáájú gbogbo wọn àlìkílà tó ní ti jàmá aláàkìbù ni ẹni tí ó gbẹ̀yìn tí ẹlòmí ò ní wá lẹ́yìn rẹ̀ ó ní alẹ́rí ilé ìtàbá adáwó àhàt ẹgbẹ́ bí ẹgbẹ́ ńgbà tẹ́lẹ̀ bá lọ sáà nẹ́bì kẹ́kọ̀ọ́ tó wá lẹ́yìn mímọ́ èmi ni gbẹ̀yìn àwọn ànábì ọlọ́run àti tó bá gbọ́ tán pa àwọn èèyàn ní bọ̀dá ákìwù sọ fọ́nà tó bọ̀dá ákìwù àwọn àlùfáà wa nílùú wo wọ́n máa ń sọmọ ní ákìwù púpọ̀ wọ́n máa gbọ́ àfáà ákìwù ẹlòmí yẹn ṣe ní pèpè náà pè ní wọ́n ẹlòmí ṣe bí ákìwù náà pè náà bẹ́ẹ̀ pè ní ákìwù kọ́tọ́ ní hakim ó dọ̀tọ̀ tó ní abdulhakim ọ̀tọ̀ tó wá ní ààkì kí làpéjọ mọ́ ààkì fanábì ní mo kọ òun náà tó ní àlàákì wa àlẹ́kí làpéjọ mọ́ àlàákì abu musa al-ash'ari radiyallahu ta'ala hadith ilé ta ṣe ìmúṣe muttafaqun alayh àwọn àti wá wà ní náà تجادت أبو موسى العشر للعالم قل كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء أبو موسى النبي منفو على وقوك على وقوك إبا موسى أبو موسى العشر يوم الثلاثية قل النبي صلى الله عليه وسلم أنا محمد I am Muhammad wa Ahmad I am also Ahmad wal muqaffa I am muqaffa wal hashir ونبي التوبة نبي التوبة ونبي الرحمة أولينا أوكو تاني جماعة أوكو نبوى محمد صلى الله عليه أما بو أوكو النبي بو أوكو النبي بو àwọn okọ̀ kan bẹ táwọn èèyàn fọwọ́ ara wọn fọwọ́ ara wọn sísọ ànábì òun wọ́n sì pa ànábì bẹ́ẹ̀ torí kò sínú okọ̀ rẹ̀

abọ́pà nẹ́bì ní sọ́ọ̀d abọ́pà nẹ́bì ní kàhàyà àìn sọ́ọ̀d mọ́ṣùpàkú so ìdájọ́ tó bá alif lam ra alif lam mim ọ̀nà ló bá Yasin ọ̀nà ló bá Tọ́ha ọ̀nà ló bá àkọ́ so tó bá ti rí bẹ́ẹ̀ má sọ ànábì ló kọtọ́ lẹ́nu fún tí wọ́n fi ọpẹ́ lu tíra olówó àtọ́wọ́ akágírí borí bí ìfà lùdíbò láti ń wí ní si ilé lómi ó lè mọ yóò máa bínú bí ó ya ìgbé sọ̀rọ̀ agidi ọ̀rọ̀ mímọ̀ ní ẹ̀rí wa ayé àbáyé báyìí pa ànábì ní tọ́ ha ayé àbáyé báyìí pa yasin àwọn olùwà bí wùtọ̀ àyà olùwà sí ní kọ́ olùtọ́ àpé ní sọ́ọ̀d ọ̀hákẹ́rẹ́ amáwé lè ta líìsì kalẹ̀ yìí àdìsí ah, ẹni ilẹ̀ látọ̀nà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam àti láti Jubayr ibn Mut'im adáni kan Musa al-Ash'ari pẹ̀lú ṣàìlùsù àwọn ilé làwọn orúkọ nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam aipa nabi wa muhammad huwa muhammad ibnu abdullah bàbá tó bí ànábì ní abdullah akintu kalaani abdullah kìí sì ṣe mùsùlùmí wọ́n ti sọ ní abdullah kí náà sọ ní abdullah yìí abdullah yìí lẹ́rú tí ń jọ́sìn fọ́lọ́ bẹ́ẹ̀ lárúbáwá káàlẹ́bí ò tó dé wọ́n ṣe àtakò wùjúdù ọlọ́run pẹ̀lú wọn bẹ̀ àwọn lárúbáwá kèfèrí jọ náà wọ́n ṣe àtakò òrùbù bíyà ọlọ́run dídá sánmọ̀ dídá ilẹ̀ dídọ́mà nàbí adámọ̀ bá ti parí ayé bí ó ti pa wá wọ́n dì láì polówó akọ́lóṣù gbogbo ẹ̀ wọ́n fi gbogbo eléyìí rẹ̀ so ọ sì gbà pé ó náà ní Allah ó jẹ́ ká ní sábà bí mọ ká máa sọ ọmọ wọn ní Abdullah bọ́ àìnímọ̀ wọn àtàìnígbàgbọ́ sọ́lọ́ bá ti ní máa sọ ọmọ ní Abdullah àwọn nǹkan tó bá wá tóbi lójú wọn náà wà mẹ́kọ́ wọn ní Abdu rẹ̀ náà ìní bí ń èèyàn ní èyí wò sí lálàáfíà ẹnìkankan àìsẹ̀rú fún kààbà tàlájẹ́rú fún jọmọ́ Allah àmọ́njọ́ náà tàwọ̀hídù rùbùbíyà yìí nìkan náà ní níjọ́ náà wọ́n gbà ní ọlọ́run Allah àmọ́njọ́ àdínẹ́bì padà ń ké fún wọn tó gbọ́rọ̀ tàwọ̀hídù rùbùbíyà yìí olúwa nìkan ni ẹja mọ́ wá jọ́sìn fún lẹ́bá ti gbà pé onìkan ló dáadáa sánmọ̀ onìkan ló dáadáa ilẹ̀ onìkan ló dáadáa wa onìkan ní dáṣe jẹ́ mọ́ wọn ẹ́ onìkan náà ló yẹ ká mọ́ dáṣe ìjọsìn fún ibà ti dápa nábì nù nábì ní aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un shay'un 'ujab nígbà láti gbogbo dáàbò tó ti gbogbo wọn àṣẹ wọn náà jẹ́ ẹgbẹ́ ìmọ̀ ní ọmọ ìwọ̀n so ó jọ nǹkan ìmọ̀ ní ojú wọn ìgbà nẹ́bí ti sọ pọ́lọ̀ ọba wa ní abdulrahman ọba tí ma ń kẹ́ gbogbo èèyàn papọ̀ láyé àtẹni ó ṣe tí àtẹni tí ó ṣe tí àtẹni tó gbà fún àtẹni tí ó gbà fún wọ́n tó ní wọ́n mọ̀ rahman rahman owó àwọn ògbà pọ́lọ̀ ọba jẹ́ rahman ló bí ọtún ló kọ táwọn tapò níbi ọtún gbé gbájú bí tàwílù làtúmọ̀ yìí wọ́n gba orúkọ Ar-Rahman àmọ́ wọ́n gbà polúwa jẹ́ Allah náà fi láǹfààní àti sọ bàbá Ànábì tó ń ta ìgbàgbọ́ wọn ní Abdullah Abdullah tó wá bí Ànábì yìí ó fẹ́yàwó ìyàwó rẹ̀ jọ́nà ní Amina Amina yìí ni ìyá ànábìwá Muhammad sallallahu alaihi wasallam nínú dáhà gbọdọ̀ mọ́dà ọkọ̀ láàrin òun ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tó máa ń bí gbà náà ọmọ ìsìnà náà máa ń jẹ́ ọmọ ọmọ yàgà sí ẹnìkan mọ́nú gbóyà rẹ̀ sì lóyún ó tán lọ́nà táwọn lárúbáwá fi máa ń so ìdí náà nàbí mẹ́rin ni ìkan àwọn àgbà wọn kò yàtọ̀ sí ṣaṣẹ́ obìnrin kẹ̀lú lọ dágbà ilé kan àwọn ọkùnrin mẹ́wàá ó lè máa bìí fẹ́ẹ̀lì wọn gbogbo ó sì máa bá aṣọ níjó bá sì lóyún ó sì wò láàrin wọn nítọ̀ ìwọ mo fẹ́ ọmọ jẹ́ bàbá ọmọ mi ọdí bàbá ọmọ látijọ́ náà nù tó bá sì bí ma dátọ̀ rẹ̀ ló doyún àbátọ̀ rẹ̀ gọ́ nípa tẹ̀lé náà yóò gbójúkún torú àwọn ènìyàn tó fi ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nìyí abáàdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam nínú àpálẹ́ tó lúwà ti bá nẹ́bí káráyé lè má máa pìtàpìtà ń pa rẹ̀ ọlọ́run ti káwọn òbí rẹ̀ ó fẹ́ra anábì èsì ìṣọmọ ìná ọmọ sílẹ̀ anábì ọmọ tẹ́lọ ní tọrọ ìyá rẹ̀ lọ́dọ̀ àwọn tó bí afẹ́fẹ́ ọmọ yìí ìyẹn ló fà á nígbà àbútú bí ágbò líjà àwọn ẹ̀lọ́sọ́dọ̀ ọ̀bọ̀ ìrọ́kìlù tí wọ́n wá ń ṣàlàyé àdẹ́bì fún ó wá bèèrè lọ wọ́n jọ́nà pé ẹsọ bó ní àwọn òbí rẹ̀ ìlú ìrànwọ́ ló ti jáde ìgbà sọ pé ẹ́ kàlọ́ bèèrè báyìí báyìí báyìí làdàbí jẹ́ à ọmọ tó níran ní yéé sọ ma wọ́n kàn gbóyún rẹ̀ wá wọ́n ni a ìrọ́kùnrin ní ara tó fi jẹ́ yìnyín ní lóòótọ́ torí gbogbo àwọn ànábì ọlọ́run tó ti wá náà inú ìran yìí bí láti máa jáde ìdá ọwọ́ Muhammad ibnu Abdullah Abdullahi ni wọ́n jọmọ fún Abdul Muttalib abdulkini lẹ́sìn máa rí jọ́ míì táàlẹ́bí ó bá fọwọ́ sọ́yà kò ní wúlẹ̀ pé ra ìlọ́mọ Abdullah yóò ní anábìnú Abdul Muttalib níjọ́ kan tá àdínájú ìgbà tó lójú ogun bàbá sì ti ń bẹ lójú ogun lára ń tà mọ́ ń ṣe àìmọ́ ṣe ọmọ àjọ ń hùn àwọn tó wà wájú àwọn ọ̀tá ọ̀ ṣe fáàbí ọ̀ ṣe bí akin ọ̀ ṣe bí ojú ogun lẹ́wà àlejò àṣọjọ́ra lọ́bìnrin àjánàbẹ́ ìyọ́lá kẹ́bẹ́ ẹ̀ṣẹ̀gẹ́wù أنا بن عبد المطلب أنا النبي لا كذب أنا بن عبد المطلب أنا بن عبد المطلب أنا النبي لا كذب أنا بن عبد المطلب أنا بن عبد المطلب أنا النبي لا أكذب أنا بن عبد المطلب أنا النبي لا أكذب أنا بن عبد المطلب أنا بن عبد المطلب أنا بن عبد المطلب ànábì ọlọ́run tó confam láàkẹ́bì èsì rọ́nìjà ànábì jẹ́mi ah, èdè èjì ìṣe bá ànábì lásán adẹ́bìrò abúdìlì mọ́tọ́lì wọ́n bá tìlì mọ́tọ́lì ní mí sọ́dí pé ìjọ mi náà wọn náà sọ̀rọ̀ bá dojú ẹ̀ á ah, mú lọ́lé ké mọ̀nà àmọ́ tó ṣe ilé yóò níbi kí ni ọ̀nìjó jẹ́ fàájì ọ̀nìjó jẹ́ ìgbéraga jẹ́ nǹkan ọ̀sì ń jẹ́ káwọn intimidate rẹ̀ síbẹ̀ máa ń ọmọ ọmọ ṣèṣe ọmọdé o

kí ló bọ̀ wọn náà wò náà ni pé ah, ah, ó ti láta ń gbanú kíláàsì tó èyí sáré kọ máa lọ mú bẹ́ẹ̀ mo ti yà síbẹ̀ pé ìbá ah, anábì náà ní anábì yóò là tẹ́lẹ̀ èmi náà lè sọ bẹ́ẹ̀ ó nígbà tá a tó máa ń sọ alìmọ́mù Nawawi alayhi rahmatullah inú yóò ní ìjókè ọ̀nà rẹ̀ kò ní jẹ́ pọ̀ máa fọwọ́ gbáyà wọ́n máa fọwọ́ sọ̀yà níjọba ti lẹ́nìkan tó ń irú ẹ̀fọn náà má fún létí o kó má gbé ọwọ́ ní oko tí ò yẹ kọ́ lọ. jẹ́sẹ̀ máa parọ́ pé bọ́tà ọmọ tí ó tóbi bọ́tà ọmọ bọ́tà o mọ́jọ kí ni má bọ́tà o torí tó ọba bọ́tà ọ̀ ní mọ́gbà tó ti fà ọ̀ sì ní mọ́gbà tó jẹrà gbà tí ó ṣe kí ni ló wọ̀ mọ́ lọ́wọ́. ìdí wọ́n bàbá wò ní pé àyàmù hubla àlùkí mo pé àyàmù hubla ọjọ́ ayé lóyún ni yóò padà bímọ ma kan fáráhùn èèyàn lè máa lẹ́nu mọ́jẹ́ kí ní kan jẹ́ kọ́rọ̀ ọmọ níjọ́ ọ̀rọ̀ ọmọ bá délẹ̀ tọ́lọ́ wọn bá tẹ̀ kẹwàá tó jọ wà ń dúdú orí jòkó kálukú ti mọ bóun ti nù àmọ́ ọdún lọ́pọ̀lọpọ̀ ìwà ti bá rẹ̀ òun jẹ́lí ní ti pé máa tún pé máa tún gbọ́n tí wọ́n tọ́ ní kẹ́bọ̀tà sí ọ̀nà ní gbogbo rẹ̀ ti kájí ṣùgbọ́n láti mọ́ wọnú inú ọ̀pọ̀ so anabi sallallahu alaihi wasallam anabi na anabi yóò láàkọ̀ọ̀ anabi nù abidin ó wá sàfihì ara rẹ̀ sọ́dọ̀ gàpá ọ̀dọ̀ kí ni o kọ́mọ ń máa lóókọ grandpa rẹ̀ bí ìgbà fún lóókọ bàbá because sorry bàbá kẹta bàbá kẹrin ọmọ náà ló ń jẹ́ sí wọn ọmọ ọmọ ọmọ ọmọ ẹlẹ́kẹ̀ẹ́fà ọmọ náà ni làwọn lárúbáwá ti máa ń pòwe kan náà ṣàwáyé ìlú nàìjíríà ni ọgbọ̀ bànú náà bànú abiná ìná wà bá náà tún náà. بنو أبنائنا وبناتنا بنوهن بنو أبناء الرجال أبناء الرجال الأباعي أبناء الرجال al-aba'i jam'u ba'i banuna banu abina'ina wa banatuna ẹ̀pẹ́ tí ó wú ẹjẹ́ sọ ara báyìí banuna banu abina ina wa banatuna banuna banu abina بنينا وبناتنا بنوهن أبنا الرجال الأباعد بنوهن أبنا الرجال الأباعد رجال الأباعد ó ní bànú náà ọmọ wa náà ni wọ́n bànú ábínà iná àwọn ọmọ táwọn ọmọkùnrin wá bá bí ọmọ wa náà ni wọ́n wá bá náà túnà ó náà máwọn ọmọ obìnrin náà bá bí bànú náà ọmọ táwọn bá bí ti wọn ábínà الرجال الآباء àwọn ọmọ àwọn ẹlòmíì tó jìnà sí wa ní àwọn yóò ọmọ ọmọ obìnrin ó lè mọ́jọ máa wọn àmọ́ ọmọ tó ọmọ ọkùnrin wá bá bí kí ni yóò máa jẹ́ ilẹ̀ táàmì ìgbà ní kí anábì nù Abdul Muttalib sahih wà lánà sahih sahih torí bá bá bàbá orúkọ rẹ̀ kọ́ orúkọ rẹ̀ kọ́ ní Abdul Muttalib orúkọ rẹ̀ gẹ́gẹ́ oníṣíbàtò ṣàmù tí mo gbé orúkọ Abu Abdul Muttalib gẹ́gẹ́ anabuwa Muhammad sallallahu alaihi wasallam huwa Muhammad ibn Abdullah ibn Abdul Muttalib ibn Hashim Abdul Muttalib náà tó wájú ọmọ fún Hashim tó wà Hashim min Quraysh Háṣìmù yìí inú ìran tóun náà ti wá wá ní ìran Kùrẹ́ṣí wà Qurayshun nínú al ìran Kùrẹ́ṣí yìí ara àwọn táwa ni wọ́n wal-Arab àwọn lárúbáwá náà min zurriyati ismail nínú àwọn àrọmọdọ́mọ àrọmọdọ́mọ anabi ismail ibn ibrahim anabi ismail àtó náà jọmọ anabi wa ibrahim alkhalil tó jáyọ ọlọ́wọ́ allah subhanahu wa ta'ala sọ́rí pé ìran anabi ní ti gbà ta tírètì ẹ̀ tírètì ẹ̀ dáló padà kàn lókè lókè ó kàn anabi wa ismail àtọ́rọ ismail dáló wá lókàn anabi wa ibrahim Na lànàbì náà ṣe máa ń kílèmù ànàbì Ibrahim náà sí bàbá àwọn tó lò náà because i don't need to pay bàánú náà bàánú abina ina anabi bí máa ń jọ kan ń dọ́ wá máa fún ànàbì wa di mọ́sálásí ó ní wúlì dání yà lẹ́yìn látàkùnlá ànàbì ní mọ́túmọ̀ yìí wọ́n bí máa ọkùnrin kan fún mi wọ́n ṣe kí ni wọ́n bí máa ọkùnrin kan fún mi wàsàmẹ́ìtùhù bísmì àbí ó ní mo wá sọmọ náà ló kọ bàbá mi ìwọ mọ̀rẹ̀ jíkó ní abdullahi abdullahi kọ́ ọ mọ̀rẹ̀ jíkó ní abdulmutalib abdulmutalib kọ́ ó ní wàsàmẹ́ìtùhù bísmì àbí ibrahim ó ní mo sọ ló kọ bàbá mi tí ń ṣe wo bàbá bàbá bàbá bàbá bàbá lókè lókè lọ́hùn lókè lọ́hùn ìran nàbùwà muhammadu ní eléyìí ni líní èjì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam níbi ànábì tí ń bọ̀ rí ọlọ́mọ́sà bá wa kí ànábì ọlọ́mọ́sà bá wa ṣèké àti ìgbẹ́ fún un ọlọ́mọ́ sì bá wa tó ṣe المقام المحمود كان الذي نعم طرفه كل ما سبع شوف النبي محمد صلى الله عليه وسلم النبي قد تمر له يوم لولو لاي kátó lọ bẹ̀rún ẹnu kò péjọ mọ́ndé lọ́bí ànábì ẹnu kò péjọ wo ìjọ mọ́ndé lọ́bí ànábì sallallahu alaihi wasallam amánú oṣù wo ẹnu òkú oṣù tá a bá mú ọjọ́ wo nú ẹ ẹnu òtúkù gbogbo àwọn tí wọ́n máa ń kọ́ tàn ìtàlíyà ò tóbi dè ní ẹnu òkú ara wọn tán nínú oṣù rọmọdọ́nù náà bí ara wọn tán nínú oṣù rọ̀bíọ́lù rọ̀bíọ́lù àwọ̀ tó yíò lọ́pọ̀lọpọ̀ mú ara tán wọ́n mú rọ̀bíọ́lù àwọ̀ ó wá kú pé déèjì wo gan nínú rọ̀bíọ́lù àwọ̀ ẹni òtútù àwọn kan ní ọ̀dì ní rọ̀bíọ́lù àwọ̀ rọ̀bíọ́lù àwọ̀ di méjì nàbí àgbàrí wàkílà bí sáàdù àwọn kan nínú rọ̀bí ọdúnlẹ̀ awà níbi mẹ́jọ nábí ànábì wàkílá bí láàṣẹ àwọn kan nínú rọ̀bí ọdúnlẹ̀ awà níbi mẹ́wàá on the ten nábí ànábì àwọn kan ní rọ̀bí ọdúnlẹ̀ awà níbi méjìlá nábí ànábì èwo ni ó wá láàlàáfíà ní gbogbo ẹ̀ kò lẹ́nu kọ́lẹ̀ lóbi ìgbẹ́ ní kò jẹ́ sínú oṣù rọ̀bí òlà wà ní ká lọ rí wá sínú oṣù míì ní arọ́mọdọ́nù àríwí yóò lọ bí i pé àtàwọn tó bá láwọn ń sẹlibrétì mòlúdì náà bí I sèyí àti lè paná sí àti kí náà ti jẹmọ́ torí pé ọjọ́ ọ̀bí jẹ́ ẹjọ́ ọjọ́ ọ̀bí tá àmọ́ pàtó ọjọ́ tó jẹ́ àmọ́ pàtó rẹ àmọ́ pàtó oṣù tó jẹ́ àkàmọ́ pàtó dé tó jẹ́ nu wíìkì but ọjọ́ wo nínú oṣù àmọ́ oṣù wo nínú ọdún àmọ́ àmà àmọ̀kójú olójẹ́jọ mọ́ ẹ̀wọ̀n àwò ìgbà náàbì ó ti ẹ̀rẹ́ tí ìkẹ́kẹ́ pé wọ́n bí òun kí là náàbì wọ́n ṣe ìjọ mọ́ndé mọ́ ń gbà ọ́ ogun ẹ̀ tó bá tiẹ̀ lóun fẹ́ ṣe nǹkan kan pa pé wọ́n wá bí ànábì kí ló yẹ kó náà máa wá ṣe kó máa gbà wẹ̀ níjọ́ wo ọdí pé karamba ní ọwọ́ ara rẹ̀ onígbàwẹ̀ ń jọ torí bí ni yóò onígbàwẹ̀ fi pa ní. àmọ́ ìjẹ́ ìwúrọ̀ bí ìlà wà nìṣó láwọn ọmọ ẹ̀pá màlú àwọn ọmọ ẹ̀má sọ àdúgbò mọ̀ dúkà sí gbogbo àdúgbò èyí ò ní mọ̀ sí wọ́n sì ní ẹ mọ́ gbàwẹ̀ ń jọ màndé ọlọ́run láàbùn mọ́sá àmójútó òfin ní kọ̀ọ̀kan wa annabuwa muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ló ti kùrí ah àmọ́ ẹ̀ka tó bí ànábì ìyá ànábì lóyún ànábì lóòótọ́ àmọ́ gbogbo aláboyún ní mọ̀ọ́mọ̀ nira oyún bí ti ìyá ànábì kọ́ ọmọ tó gbé sínú ọmọ ìmọ̀ ní ìmọ̀ tó wá ọ̀nà lọ́wọ́ wá bí hàn ànábì lè mà ọlọ́run tó je kó máa jẹ́ mọ̀ pé ẹ̀dùn o

anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ti pàdánù bàbá sallallahu alayhi wa sallam ìyá anabi náà dá anabi tó dáadáa náà lòun náà ti jáde láyé àwọn àlùfáà ló ní hekima ó ní kí ni ó ní hekima ọlọ́run mọ́mọ́ ìṣe pàyà àti bàbá gbogbo àwọn àyà ẹgbọ́rọ̀ sí ayẹyẹ ẹgbọ́rọ̀ sí ayẹyẹ báwo bí anabi bá ń gbé láyé tí àwọn tí ń ṣẹlẹ̀ òní ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ jihadi ń dé ọ̀rọ̀ igbá ń dé ọ̀rọ̀ àwọn ń dé ọ́ ìgbé àwọn sàábẹ́ mi ó wà bá nẹ́bí fóun lẹ́nu jihadi anábì oníyàn níyà ní ó ló níyà ní báyà rẹ̀ ọ̀rọ̀ yà rẹ̀ sí ọ̀lẹ́gbẹ̀ agun mọ́tẹ̀lú wa lọ dákùn kí yà nẹ́bí náà mọ́ wá láyé káwá ní ogun yá ní káyíbá kí a rí a mọ́ jòkó táà náà ìlú àjòkó ta ní ó lọ ọlọ́run jẹ́ ìtètè mú nǹkan yọ ẹ̀yìn ẹjá kù mẹ́ ìmọ̀ ti tó ànábì sallallahu alayhi wa sallam ma'adara so alẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam bàbá tètè bú ìyá náà jẹ́ kí ni àmọ́gbà tí wọ́n bí ànábì ànábì ò sallallahu alayhi wa sallam ànábì tún wá lo àǹfààní ńlá kan kí mo lólò yìí àǹfààní ńlá kan ah, gbogbo ìgbésí ayé ànábì ẹ̀kọ́ ni wọ́n náà kọ̀wọ́ nìtì wo níbi ó kọ ànábì arẹ́kọ̀ọ́ kọ́ àbẹ́ arẹ́kọ̀ọ́kọ́ wo oyún ànábì arẹ́kọ̀ọ́kọ́ àbá arẹ́kọ̀ọ́kọ́ túnmọ̀ wọ́n náà tó bí ànábì kalẹ̀ tán sallallahu alaihi wasallam nínú táwọn lárúbáwá máa ń ṣe ń jọ náà àwọn lọ́lá wọn ní owó bá bá bí mọ́ báwọn ìyá ọmọ òsìnrin bí ẹ wọ́n wà lọ rí gba afúnnilọ́mú tí ó bá wọn fún ní ọmú tí ó breastfeed yẹ dó ẹni bá ti breastfeed èèyàn kódà ní mùsùlùmí lẹ́ni náà ó sì di yẹ́yàn àṣà ní lárúbáwá fi ń ṣe tẹ́lẹ̀ kí ló ti padà wá dùn nìkan ó sì tẹ̀sùn láyé sọ fáwọn tó máa ń ní kọ́ọ̀bù ní tẹ̀sùn olódo ni ọ́ lárúbáwá ti ń lo nìkọ́ọ̀bù kí ànábì o tó dé bẹ́ẹ̀ ni amẹ́sìn ti padà pàṣẹ rẹ̀ ó ti wá kú lásà ó ti di ẹ̀sìn bẹ́ẹ̀ náà ní ká fọ́mọ lọ́mú àṣà ní lọ́dọ̀ padà dìjọ náà ìjọsìn ìjọsìn tí lárúbáwá sì ń gbé fún jọ ń ẹ̀sìn náà fún pé gbogbo ọmọ tó bá ilé ti mú mú obìnrin kan obere ní ti rẹ̀ obìnrin ní ti ní bá bí àwọn ọmọ ní ti ọmọ ìyá rẹ̀ bó yẹ pé èèwọ̀ ni kéèyàn ò fẹ́ ọmọ ìyá èèyàn ó jẹ́ gan ọmọ ìyá yẹn lábúrò àwọn ọmọ ẹni bá fún ọlọ́mú náà àwọn ọmọ rẹ̀ ti di èèwọ̀ tóró ti di ìyá rẹ̀ apadà tó kí ó débi ní oníjọ́ mi kí lárúbá bá bímọ báwọn àwọn ọlọ́lá wọn wọ́n máa ń wá àwọn òun ni ó bá wọn fọmọ lọ́mú àmọ́ kí títọ́ bí àlẹ́gbà Muhammad kalẹ̀ ẹni tí ó kọ́kọ́ fà nẹ́bí lọ́múnjọ́ náà Allahu Akbar wọ́n ń pè ní Suwaiba kí mo pè é ìgbọ́ kìí ṣe Suwaiba o Suwaiba su su su pété o Suwaiba àwọn kọ ara àwọn kọ tá a bàjẹ́ ńlẹ̀ Yorùbá yìí wọ́n gbọ́ sùwé ń jẹ́ sùwé ló fi ń di bàbá àbá sùúyà àti ìyá sùúyì sùwọ́ ìbà ẹ̀pẹ̀jẹ́ sùwọ́ ìbà yìí máa wọ ọmọ ìwọ̀n kan ẹ̀kọ́ kan tó ń bẹ láàrin yìí àwọn lè ábí láhàbẹ̀ kí lápé mọ̀wùlátún lè ábí láhàbẹ̀ abúláàbí sọmọ abúláàbí tààlà abúláàbí tọba lọ tààlà abúláàbí tọba lọ ọmọ ọmọ abúláàbí ni ọ̀daràn ẹgbẹ́ olóòtú ọ̀pọ̀ dáadáa ni ẹgbẹ́ ni ọ́ ni pẹ́lá bá ti àdá àbíláàbí wà sọ àríyàbúláàbí tó lúwá gbé tọ́lọ̀wọ̀ bá gbé síkè mọ̀lẹ́bí ànẹ́bì ni ohun tí mo pèjọ máa mọ̀lẹ́bí ànẹ́bì ni ohun mọ̀lẹ́bí ànẹ́bì níbi tí ó ya mọ̀lẹ́bí dé ẹrú tó túkù lọ́rùn rẹ̀ níjọ wọn bí ànẹ́bì ẹrú tó àbúlà ábí túkù lọ́rùn rẹ̀ pè ní ṣùgbọ́n ibà ṣùgbọ́n ibà ìlẹ́ni tí ó kọ́kọ́ fà ànẹ́bì lọ́mú lẹ́yìn ara yìí pé ẹni pé àwọn tí ó ṣe yàtọ̀ bí òun ẹni tí ọkọ̀ fún ànábì ló mú onídání ìwé ìgbà mo jẹ́ sí pọ́jọ́ díẹ̀ lólu amọ́bìwé báyìí maulatu ló jẹ́ fún àbú àbùlà wọ́n ni mọ̀ pé nínú ẹbí èèyàn èèyàn lè lọ́ta nínú ẹbí èèyàn lè jẹ́ kí ni jama àwọn eléyìí abúláhábì ẹbí ànábì ni àmọ́ ti di ọ̀tá ànábì kí ló dé tó fún ànábì lọ́ta nítorí kí ni torí ẹ̀sìn torí ẹ̀sìn ló ṣe máa nẹ́bì ní ọ̀tá ọdún ayé ànẹ́bì sọ̀tá rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́mọ́sá fún alágbọ́n yóò rọ̀ rẹ̀ lẹ́yìn tí ànẹ́bì yéṣù wọ́n báyìí fún ànẹ́bì lọ́mọ́tán wọ́n jọ́ mélòó kan ló ṣẹ̀ṣẹ̀ wá kan obìnrin tó gbajúmọ̀ wọn àwọn atún wá tàbí ò bá wa fún lọ́mú wá lọ́dọ̀ àwọn bànú sáà bànú kí mo pè é níbẹ̀ náà ti ṣe wá obìnrin kan ókọ rẹ̀ wá jẹ́ Halima ǹgbọ́ Halima tó wá látọ̀dọ̀ àwọn bànú sáà náà fi wá ń ní Halima tó sàdéyà ǹgbọ́ ìyẹn ò ní pé Halima tó jẹ́ ìran sáà tọ́ inú tó wá já ìmọ̀ kan tó gbalẹ̀ nílẹ̀ Yorùbá wà yìí àwọn èèyàn wá fẹ́ máa sọ̀yàn ló kọ ẹni tí ó fún ànẹ́bì lọ́mú èyí tí wọ́n fi máa wá sọmọ wọn ní Halima náà ní tàbí wá ń pa wọn mọ́ àti ìyá ìjọ́rọ̀ kó jẹ́ àti àbí ìyá ìyá sàdíà ló bọ̀ àti bàbá sàdíà ọjọ́ ìyá àti jẹ́ àti bàbá torí Halima gẹ́gẹ́ ló kọ rẹ̀ sàdíà tó ń pè ní pé Halima tó jẹ́ ìran bànú sáà ti kéwú wínú ọlọ́kọ̀tọ́ àwùjọ wá sí Halima yìí náà fún lọ́mú ó ti ní ìran yẹ̀ mẹ́ta báwọn ìyá tó bímọ fún nǹkan rẹ̀ lọ́mú nǹkan nǹkan fún lọ́mú ẹni kejì tálẹ́ni náà ìwọ̀ ibá lẹ́yìn rẹ̀ ń kọ́ àlìmà lẹ́yìn àlìmà tó wá kán bẹ́ẹ̀ wọ́n ní rárá wọ́n lẹ́nì kan tó padà wá ń bẹ ọjọ́ kan péré ọjọ́ kan péré lànàbì fi mú lọ́rùn rẹ̀ wọ́n ní ànàbì ń bẹ lọ́dọ̀ àlìmà jọ náà lóbìnrin náà náà fà ní àti fà nàbì lọ́mú wọ́n ń pè yíò ní Ummu Hamza ní mo pé ń já sí pé ìrẹ́ ní tó bá nẹ́bì lọ́múrísì lọ mẹ́rin ìyá tó bí Suwaiba Halima àti ìdàgbé ní Ummu Hamza ìyẹn ló wá fà á ìgbó ti pé ànábì wa kọjá ẹni tí ó mú ọ̀dọ̀ Halima ló ti mú mú dákàn ànábì tí wá ń dọmọ tó náà ti ṣeré Halima wa ba annabi ilé annabi bọ́ta aláàrin bá ṣùgbọ́n ta annabi ma bá wọn tẹ́rẹ ya àṣírí yẹpẹ àṣírí yóò kọ́ wà láàrin wọn ninu àpẹẹrẹ tó wájú bá annabi Muhammadu annabi ìṣírí yẹpẹ ìwọ́n tó dàgbàdé yóò dàgbàdé àní ọmọ ìṣírí yẹpẹ mọ́ ọ̀gbọ́ annabi ìṣírí

aṣọ prison wọ́n gbé ọkà náà jáde ọlọ́wà ní kán lọ rí yọ in tí ń jẹ́ àfọwọ́bà ṣe tá lè tí ń bẹ lọ́kàn kálukú wa kán lọ rí fọ́tà náà jáde lànàbì yìí ṣe ní kẹ́ni mọ́ ní yìí ṣe ní dọ̀tí kankan òṣè sínú báyà lẹ́bí sọmọ ó ṣe kí mo gbé jàmọ́ ó ẹ̀rù tó ti dábàá ni pé ah, wọ́n kó tí ráwọn kan ìgbọ̀tẹ́lẹ̀ náà nígbà ní ọmọ yìí ti máa ń ṣígun kẹrẹ yàtọ̀ ìwọ́n tó wá ti ké àwọn ah! àtọ́kọ rẹ̀ bá pèrè àwọn òyìnbó pé bó láti ṣe à ah, dáadọ́ mọ̀ padà fọlọ́mọ wọn àbíwọ́n náà wọ́n gbọ́ ọmọ ọmọ ní ṣe léyìn ìṣẹ̀dá wá tí òní gbọ́mọlẹ̀ kan mọ́ làálàyà wọ́n tó rẹ̀ padà ó ti fi lálé jìnnà ṣe jìnnà sọ́ọ̀ ní Halimatu Sa'adiyya ló fi dá ìlẹ́bì padà sallallahu alaihi wa sallam ọlọ́mọdé àbáwá sàkúrò ìdí fún àlẹ́wà Muhammad ó bá wa ṣe kí àti ìjẹ̀fọ́ àlẹ́wà Muhammad àtàwọn ará rí àlẹ́wì àtàwọn sàábì rẹ̀ àlẹ́wì ti fẹ́ lù bí ọdún mẹ́rin lọ́dọ̀ sàábì yàgbà yìí nígbà wa ti bí ó dá padà fún ìyá rẹ̀ kí ló wá ṣẹlẹ̀ dídá padà tún dá padà ìyá ànábì náà gba ànábì sọ́dọ̀ àwọn agbègbè kan ní àbúwá àdúgbò yìí ìyá ànábì kú sí nítòsí mọ́kà ìyẹn ló fà á ń gbà tá ànábì ìwọ́n tá a ti ń rí ànábì sí tí ó tó ojúlé ọmọ tó mẹ́fà lọ àwọn ní àlọ́ lé díẹ̀ wọ́n nígbà náà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam ìgbóhùn ti bá ànábì náà wá dàgbà sallallahu alaihi wasallam tó wá kọjá ní àbúwá anabi wa bèrè yọ̀ǹda lọ́wọ́ ọlọ́run pé anabi ibi ayọ́lúwa mi ibi tí wọ́n sin ìyá mi ṣe rè mo fẹ́ fẹ́ sàárè rẹ̀ màdọ́ ọlọ́wọ́ afá anabi rí yọ̀ǹda anabi wa lọ rè é bẹ sàárè ìyàwó ní wọ́n sọ fáwọn sàárè ń jọ náà anabi sunkún ẹkún anabi tó ń sun ẹkún ní sì jẹ́ kẹ́kún mọ́ gbẹ́ gbogbo àwọn tó kù náà sọlọ́mọ́ adábí ní ilé ẹ̀kọ́ nínú àyíkọ́ kó máa ń yí àwọn tó ẹ̀kọ́ wó adábí ní kó tó dà àkókò yìí mo ti lẹ́ẹ̀kọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ sàrí wò àmọ́ láti sí fa zuru ha ẹ mọ́ bẹ́ẹ̀ sàrí wò fa innaha tudhakkirukumul akhirah bí bẹ́ẹ̀ sàrí wò jẹ́ bọ́ ránṣẹ́ gbá kìyàmọ́ ni á ah! ọjọ́ kan bẹ́ẹ̀ kí tó bá wà láyé ala kulli hal ìyá àgbẹ̀dẹ̀ náà jáde láyé ìgbà tí ànábì lóòótú jáde láyé ẹlòmíì ló tún gbà ànábì tọ́ ṣáwálẹ̀ tó gbà ànábì tọ́ àwọn àpẹ ni ó ní Ummu Ayman kí ni mo gbé kí mo gbé jàmá àà ah, àlá ah, ìgbésí ayé ànábì kún fún lẹ́sìn torí Ummu Ayman yìí náà tún yìí visa ti gbé wá wọ́n ló tẹ̀ láwọn tó wá jagun ní amúlì fíì lọ́dún tó bí àwọn tó wá jagun nì ló tẹ̀ níwá ó sì kéré láàrin wọn jọ náà obìnrin ìgbà táwọn àwọn akó àwọn obìnrin wọn lẹ́rú nínú àwọn obìnrin tán kó lẹ́rú ni Ummu Ayman yìí wà Ummu Ayman yìí ń gbà tí wọ́n máa pín Abdullahi bàbá ànábì náà pín fún ẹgbẹ̀bí ẹrú jẹ́ rèé ànábì ìgbà tí bàbá yìí ti wá kú tànábì dàgbà ànábì ló wá jogún rẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ pẹ́tọ̀ ẹrú tí bàbá rẹ̀ fi ilẹ̀ rèé ànábì wá tó kọ̀ ọ̀rú lẹ́rùn Ummu Ayman ụmụ ìmọ̀mí náà padà wá gba islam lọ́wọ́ ànábì wà islam ó ti ṣe islam dáadáa ó ṣe islam dáadáa débi pé a kò gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀sẹ̀fẹ́ sọ̀rọ̀ ànábì yóò dìde yóò dìde bí pé ọmọ mi ni ọmọ ìmọ̀mí ta wí Allah Allah ọmọ ta ṣé ó wà ìmọ̀ ni ò ní lọ́kọ ni ẹni ó ti dáyé dá ànábì olóde tó ikú ló tọ́ ànábì ànábì bára wa ní tálẹ́ni tí ó fẹ́ ó wà ìmọ̀ ni ò ti ń tàbí òpó yóò wà lùjẹ́ náà fún sọ̀rọ̀ pé tàbí ìtùnú mo fi ní gbogbo ìgbésí ayé ìkẹ́kọ̀ọ́ pa ìgbésí ayé ànábì ó kún kẹ́kẹ́ ó kí ni kò lẹ́sìn aníjọ́ rẹ̀gbà àbámi ìta lẹ́ni tí ó fẹ́ ọmọ àìmọ́n pánẹ́ni ó na wọ́n jọ náà Zaid bin Harith Zaid bin Harith tí tó sì náwọ́ kó wò ó fẹ́ ọmọ àìmọ́n sọmọdánkò ọmọ ànábì náà pé because ànábì tàbá náà rẹ̀ Zaid bin Muhammad náà mọ́ pé ànábì yìí adopt yẹ pé ọmọ òun ni náà ni wọ́n ń pè ní jẹ́ ibn Muhammad ìgbà ayà wá sọ̀kalẹ̀ tọ́lọ̀ ní irọ́ ọmọ tí èyí bá fi ń tẹ̀yìn lẹ bí ẹ̀ gbọ́dọ̀ fó kọ yín tèmọ́ lànàbí jẹ wá rí ìdí rẹ̀ kó wá padà máa jẹ jẹ́ ibn kíní jẹ́ ibn Hamza ìgbà tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ òun ló wá fẹ́ wù àìmọ́ náà tó wá bí ọmọ mo ń lọ mo ń bọ̀ jẹ̀mọ́ ìwọ náà kẹ̀yìn má jìn age difference wo lọ́rùn kó lè wà láàrin umu aiman àti zayn ṣé wọn náà rí pé ẹ̀kọ́ ní gbogbo ìgbésẹ̀ ayé àdàbọ̀ Muhammad sọ̀rọ̀ umu aiman yìí wá gbà nábì tọ́ ìgbà wá gbà nábì tọ́ títí ni Abdul Muttalib ló padà wá gbà nábì náà ọwọ́ akọ́ ìgbà òun náà wá jáde láyé tá nábì tí wá bà lágà tó ti ń gbọ́mọdún mẹ́jọ àmì kó ti ń dàgbà tó ti ń dàgbà tó ti ń dàgbà lóhun tó wá di pé Abdulmutalibi wá ń sọ pé àyíká àmọ́ sí mi náà bá ń wọ́n ni ó gba ọmọ yìí tọ́ làbútọ́lìbù ṣe padà wá gbà nẹ́bì tọ́ làbútọ́lìbù ṣe wá dúró dúró pé é gbogbo tí ó bá ṣe ọmọ yìí ó yà sí ní torí kí bàbá wọn ló sọ fún pé ọgọ́mọ yìí gẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ sí nígbà tá ànábì gbé islam dé kò bá ànábì ṣe islam ó ti protect ànábì lórí islam. ọlọ́mọdé àtúntí àtúntí fanagba muhammad sallallahu alayhi wa sallam. sọ ànábì rẹ o hàdà ànábì yẹ yá muhib hàdà ànábì yó yá muhib ànábì rẹ rẹ tó bá fẹ́ràn rẹ ìdàkùn ìgbéjà yá ànábì ó kún fún tàbí fẹ́ràn àbí ó kún fún jama ànábì ló ń tó ń pa rẹ̀ sọ́nà máa ń sọ̀rọ̀ a sì gbọ́dọ̀ mẹ́tí ń jẹ́ ànábì ọdún mélòó láti ànábì wá lò láyé àbá ní wàláwò mínàlá ọmọ sàlátún wàsìtúnà sàlá gbogbo éjì tá ànábì lóòjọ́ náà gbogbo ẹlọ́bí 63 years 63 gbogbo gbogbo éjì tá ànábì lò láyé ànábì ti sọ fún wa náà éjì tó tún lò náà ó fi máàkì kankan fún wa ní kí ló máàkì anábì ní àmẹ́rù ummati bayna sittina wa sab'in bayna sittina anábì ní éèjì àwọn àlùmọ̀ mi pé wọ́n ti ẹ̀fẹ́ dàgbà láàrin sixty tó seventy ìgbà anábì ò láyé kí ló wá lò sixty three àtẹ́jọ́ tèmi àti ẹ́ bá a bá ti ń pọ́ mọ ogójì ọdún àtàtìdá free àtẹ́kí mo gbẹ́jọ́ máa àjídá fún sọ́rí ìwọ ọ̀tọ́ ọmọ ọmọ ìwọ ọmọ mẹ́wàá ọmọ 15 ìwọ 20 ìwọ ọmọ 25 ìwọ ọmọ 27 ìwọ ọkọ̀ tí ń gùnkì lọ tó bá tí wọ́n tá sí náà ni tó bá tí wọ́n tá sí 5 wọ́n dà ní méjì díẹ̀ díẹ̀ ní tó bá ilé mú ọwọ́ 40 ọtí dá fún tó bá tí ń dàgbà dé bẹ̀rù lè tún àárín ni níṣẹ́ máa ń dùnyàn kẹ́mọ bẹ́ẹ̀ni tó dàgbà tó ti gbé 40 ìwọ ọmọ 50 ìwọ ọmọ 60 ìwọ ọmọ 60 kọ́ tó wọ́n máa bẹ́ẹ̀ níbi ẹ̀sẹ̀ níbi tọ́rọ̀ máa lọ ronú bóò lọ jẹ́ bọ́ lọ́wọ́ bà rẹ pàdé ijú èèyàn bá ti ń gbé ó ti ń tọ́ gbogbo sí iye rẹ̀ àwọn gbogbo jòkókò jòkó fún rẹ̀ báyìí ti ẹ̀dùn kí ló kù máa rí rẹ̀ pé ọtí dákúrì àti àmọ́ ọ̀hún súnmọ́ sáré máa láwọn ọmọ ọ̀dọ́ ọmọ ìkèrè jùlọ ọmọ kí wọ́n kí ọ̀yọ́ ọmọ ìkèrè ni wọ́n kí ọ̀yọ́ àmọ́ àlẹ́ àkíkọ̀ ni pé ọ̀ṣọ́mọdé mọ́ ọ̀ṣẹ́ kí ni mọ́ lè tún àríwá tọ́lọ́ bóò ní tìláwà yóò sì máa lọ náfílà rẹ̀ bóò ní ó sì máa lọ àwọn tẹ́jì ọdún bóò sì máa lọ alamasa fún alágbọ̀ yìí ọ̀nà à iná ti kú ha ni báyìí ala kulli hal wa wa muhammad a gbọ́dọ̀ wá kẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé anabi sallallahu alaihi wasallam sixty three years tó wá tó wá gbò láyé yìí ó wá ní bó ti lò minha anabi lò the first forty years kó tó jẹ́ anabi ọlọ́run nàbí yẹn anabi wá lò twenty three years ibi ń jẹ́ anabi ọlọ́run ibi ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ìjọ ọlọ́run ó sì sọ dà nẹ́bí ọlọ́run ọba ní kí jìbìrì lọ rè sọ àyà iqra bismi rabbikal ladhi khalaq ìjọ tí wọ́n ààrẹ ń ṣẹ́ ọjọ́ tí wọ́n pè màdìrá ọjọ́ tí wọ́n ní yá ayyuha al-muddaththir qum fa'anzir wa rabbaka wa thiyabaka wa ar ìlú tà nẹ́bì gbe gbé ìlú wo ni ọmọ ìlú tà nẹ́bì ṣe ọmọ ìlú ni ìlú ti padà lé ànẹ́bì jáde ìlú rẹ̀ ní Mẹ́kà wàhájẹ́rọ́ ìlànàmàdínà ìjírá lànẹ́bì ṣe lọ Màdínà ìjírá ló ti lọ Màdínà ẹjá dúró mẹ́ olé ní inṣàlá ariwo òjò yóò níjá gbádùn bí ìfìnlẹ̀ láì tó bá ń di ní ọ̀la àti ní gbogbo kálíbà parí man huwa an-nabiyyu sallallahu alaihi wasallam taníjà nàbí àmà tẹ̀síwájú lọ́la insha Allah sallallahu alaihi wasallam ala abdika rasulika muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa واحد اه يقول ابدا ẹ mẹ́rẹ̀ bá lo wáhì ìbéèrè òde pọ̀ lẹ́yìn olùwẹ́tọ̀ dábọ̀ fún náà wà lẹ́yìn one two three four five six seven eight lálẹ́ yìí náà à ń bẹ̀rẹ̀ náà nù yàrá yàrá yìí sẹ́yìn nọ́mbà wà tọ̀tọ̀. Kaduna Kaduna lẹ́jú wálẹ̀ yìí tọ́ sọ́lá sọ́lọ́lá àtọ́lọ́mà àárí wọ̀sáàrí tí ó tọ́bẹ̀. Ah, wọ́n láàfáà kan tó bá bẹ́ tó bá anábíwá Muhammad sallallahu alaihi wasallam èyí tó pọ̀ nínú ìgbésí ayé rẹ̀ mọ́sá ló ti lò kọ́lá ló ti lò jàmá mọ́sá ló ti lò gbogbo dá nẹ́bí ló ní Madina kò jọdún mọ́kànlá lọ gbogbo dá nẹ́bí fi jíṣẹ́ 23 years gbogbo tó lè parí ẹ̀ ó lè parí ẹ̀ tó bá yẹ pé ìtẹ́jú díẹ̀ náà ni ó fi òkìkí láwọn اقرأ باسم ربك الذي خلق نعم àìsára wá ṣe àlàyé pa pé àwọn àlfà wọ́n ṣe àgbéyẹ̀wò èwo gan nínú méjèèjì ọlọ́wọ̀n bá ti bá ànábì dìde ṣe yá ìwádìí mọ̀dáfẹ́r ni àbí èwo àmọ́ṣà àládìbẹ̀ ìyẹn ni pé àyà tíwà tó wọ́pọ̀ sọ̀kalẹ̀ bá àyà tó wọ́pọ̀ sọ̀kalẹ̀ bá nàbì sọ̀lá ìkútẹ́rìbú ìkútẹ́rìbú ariwo yóò já gbọ́mọ̀ àwọn mara ikún gọ́dà nǹkan mọ̀ tẹ̀síwájú lọ́la nígbà ariwo yóò níjà gbádùn ara wa أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته